èyí ni orúkọ àwọn ẹranko abarajọ ikú ní ilẹ̀ yorùbá alákọ̀ọ́kọ́ èkúté ilé èkúté ilé èkúté ilé house rat ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀mọ́ ẹ̀ẹ̀mọ́ ẹ̀ẹ̀mọ́ african grass rat ẹlẹ́ẹ̀kẹta àgó àgó àgó typical striped grass mouse typical striped grass mouse ẹlẹ́ẹ̀kẹrin àfè àfè àfè Barbary striped grass mouse ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀lírí ẹ̀lírí ẹ̀lírí African pygmy mouse ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀dá ẹ̀dá ẹ̀dá African soft furred rat ẹ̀dá yìí orí ọmú méjìdínlógún eighteen teeth ló máa ń ní ìdí nìyẹn tí ó fi máa ń bí ọmọ púpọ̀ yàtọ̀ síyẹn òun ni ó wà nídìí lassa fever tí wọ́n bá sọ pé eku ń tan lassa fever ká kìí kàn ṣe gbogbo wọn ẹ̀dá yìí ni ó wà nídìí ẹ̀ ẹ jẹ́ ká lọ sí ẹlẹ́ẹ̀keje àsín àsín Nigerian shrew shrew ni àsín generally ṣùgbọ́n Nigerian shrew ní tá a máa ń rí bí oríṣiríṣi wọn ló wà a máa sọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ òkété òkété òkété African giant pouched rat àwọn míì a máa pè ní Gambian pouched rat ẹ ṣeun.